alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi khalaqa wa amat ọba allah ọba tí ó dá gbogbo nǹkan tí ń sẹ̀mí wa amat òun tó dá gbogbo tí ń sẹ̀mí yìí náà òun náà ni ó tún pè padà sọ́dọ̀ ipásùkò tó ti lò ti tó pásùkò bá ti tó èèyàn ní kú lérílẹ̀ ọlọ́ ọlọ́run ọba ti mú àwọn ẹni ṣáájú lọ kó lè jẹ́ wàásí fáwọn táwọn ń bọ̀ ó yẹ ká dúpẹ́ fọlọ́run ọba náà ọlọ́run àdúpẹ́ o àwa bẹ̀ ọ nínú àánú rẹ àti agbára rẹ wọ́n sàyè fún ọlẹ́mí gúngún àtàláfíà lérí dáadáa wájú alátìbọ̀tán dáadáa wasalaatu wasalaamu ala sayyidil awwalin àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run aṣíwájú gbogbo àwọn ẹni rẹ̀ wal akhirin nínú àwọn tó ti lọ àtàwọn tí wọ́n ń bọ̀ nabiyina muhammadin wa alihi wa sahbatihi ajma'in òun náà lànàbíwá muhammad káànú náà kọ́ bá wọn aráalé rẹ̀ kọ́ bá wọn sọ̀hábà rẹ̀ pátápátá àti gbogbo àwọn ẹni rẹ̀ àyọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ìtumọ̀ ní ká gbéyẹ̀wò nírọ̀lẹ́ ọ̀rọ̀ tí ọlágbára púpọ̀ ni òun náà ni husnul khatima wa asbabuhu wa alamatuhu òun náà láti bọ̀ tán dáadáa àtàwọn nǹkan tí èèyàn máa ń tara bọ̀ téèyàn máa ṣe tọ́lọ́wọ́n wa wọlá rẹ̀ máyàn láti ọwọ́ fún yàn láti bọ̀ tán dáadáa àtàwọn àmì tọ́lọ́wọ́n bá máa fi ń pọ́n àwọn tó bá wù lé nínú àwọn ẹrú rẹ̀ tó bá fẹ́ mú wọn jáde láyé tànàbí ń sọ fún wa yìí pé àmì ni ipe àwọn ènìyàn wọn láti bọ̀ tán dáadáa àwọn abẹ́lẹ̀ wọn nínú àánú rẹ̀ àtagbára rẹ̀ tó àdúrà náà làkọ́kọ́ jẹ̀mà kọ́lọ̀ musa wọlé àánú rẹ̀ kọ́wọ́n láti tóbi rẹ̀ wà tá a bá jáde láyé mọ́tà já jáde ní mùsùlùmí já jáde lẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ já jáde lẹ́ni tí ó wà dáadáa lérí ilẹ̀ ọlọ́run jáwára ní ọlọ́run banjọ́ alkiyama almautu ayamayami nírọ̀lẹ́ waqi'un la mahala bí ọba dáwà lójú tẹ́lẹ̀ kájí ó lè dáwà lójú ipe ikú kò sí àbòyẹ fún ó kú jọka nítorí àwọn tó bí ọ náà àwọn náà ti kú ìwọ náà padà kú sọ̀rọ̀ àwọn tó bí kalẹ̀ náà lọ́kọ̀ọ̀kan yẹn tí wọ́n bá lọ tán wọ́n padà ọlọ́nlọ́lá amálẹ̀nu kùránì bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim ní innaka mayyit ọlọ́wọ́n rẹ̀ Muhammad òkú ni ọ kú o bá a ṣe fẹ́ràn rẹ tó èyí ní ká má pa ọ á pa ọjọ́ kan wa innahum mayyitun gbogbo àwọn tí wọ́n ṣọ̀tẹ̀ tí wọ́n ṣọ̀tá rẹ̀ mọ́jú wọn dẹ́rù bá ọ àwọn náà kú ayẹ̀ yìí tí ò ní padà tán tí ò ní padà jáde láyé ọlọ́run bá ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run bá ní gbogbo tí ń mí lọ tí ń mí bọ̀ ní ó padà dákẹ́jọ́ kan tí ò ní mímá wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́run bá ní gbogbo yín pátá yín wàá san yín níjọ́ àlìkìyàmá ẹ̀rì nítorí tọ́lọ́run fi pa ni pé kálíbà lọ lè jẹ̀san níjọ́ ọlọ́run ọba ní ẹni tí wọ́n bá là kó níbi iná ẹni wọ́n bá là ẹni wọ́n bá yọ kó nínú iná wá òde ìkìlẹ̀ àlìjáná tí wọ́n wá tì sínú àlìjáná èyí tó mẹ́ni pé ìwọ kọ́ dáwọ̀ fúnra rẹ̀ wọ́n tì ọ́ síbẹ̀ ẹni tí ó tì ọ́ síbẹ̀ náà lọ́lọ́run mọ́jà àárín rẹ̀ àtọ́lọ́run dàrú o fámáhùn sọ́sẹ́ ànínáàrì ọlọ́run ọba ní gbogbo àwọn tá a bá là nínú ná ẹni tí ó là ọlọ́run nìkan náà wọ òde kẹlẹ́ àlìjẹ́nà tá a sì fi sínú àlìjẹ́nà fakọ̀dìfáàz ọlọ́run lóhun ló jèrè òun lọ́la wọ́n mọ̀lẹ́ hayatu duniya ọlọ́run ọba ní ilé ayé tẹ́ wà yìí ìsẹ̀mí ayé tẹ́ ń ṣe yìí nínú ilé ayé tẹ́ ń gbé yìí ọlọ́run ní ìsẹ̀mí ayé yìí kò jẹ́ nǹkan kan ìlà mọ́tà olùgbòròwòrò. ìgbádùn tíntín kan ní tí máa ń tàn yín jẹ tí máa ń gbé yín kúrò lọ́jọ́ ọ̀nà ọlọ́run mọ̀tá ọlọ́run bá ní ìgbádùn tíntín kan ní ó wá jẹ́ àlùgòrò tí í máa ń jọ yín lójú ọlọ́run jọ yín wá pé kò sí ìgbádùn lé ayé ń bí inú gan ìgbádùn wà ọlọ́run 185 ọlọ́run ọba ní wọlé kulli ummatin ajal ọlọ́run gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tá a bá dá gbogbo àwọn tá a bá dá sílẹ̀ ayé wọ́n ti lásìkò tá a mú wọn kú fàyídà jẹ́ ajaluhum ọlọ́run bá ní básìkò tí wọ́n kú ọba ti tó la yastakhiruna sa'atan wala yastaqdimun àsìkò tá a bu òní lé bẹ́ẹ̀ sì ni àsìkò náà ò ní dí àníwò kankan máa wọn láàyè pé ànígbà tí bó ṣe wáyé ní eré nìyí ẹ eh, nítorí pé ah, ọmọ ànábì ni bó ṣe wà yẹn ìyàwó òjíṣẹ́ ni ah, bó ṣe wà yẹn kọ́dà onìkan nìyẹn bí kọ́dà ó lè ah, fẹ́ ìyàwó ni ọlọ́run bá ní àti bu àsìkò fún kálukú básìkò ń bá sì ti tó ọlọ́run ní kò ní dí kò sì ní lé sọ́tò làárọ̀ àyà thirty four lọ́lọ́run ti sọ fún wa yìí pé bẹ́ẹ̀ bá lẹ́gbẹ̀rún ọdún láyé yọ padà dágbére fáyé jọkàn ọlọ́run tó ń sọ ń bomi ọlọ́run ọba ní alladhi khalaqal mauta wàlẹ̀hayáta lèyẹ́bílówákùn ọlọ́run ní èmi ọlọ́run ọba èmi mo dá ikú mo sì dá ìṣẹ̀mí torí kí n lè bá a máa da yín wò mo pa òun torí ìwọ ni ayyukum ahsanu amala bóyá ààrẹ ni tí ó ṣiṣẹ́ rẹ nínú yín tẹ́ ẹ bá gbọ́ pé ẹnìkan kú ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ bá ti kú ládùúgbò yín àbókú nínú ilé yín àbókú lọ́fíìsì yín ọlọ́run pa nítorí ìwọ tó ń sẹ̀mí ni kó lè sit right ó lè sit tight kó o lè jòkó kó o ronú ipe ibi tọrọ rẹ lọ bàbá rẹ lọ ọmọ yẹn lọ ìyàwó yẹn lọ ìyáálé yẹn lọ ibi ìyàwó rẹ lọ <laughs> ìwọ náà padà lọ bẹ bá sọ lẹ́yìn inú Qur'an Karim Suratu al ayẹlẹ kejì àyọmọ ayá mi nínú ẹsìn wa bẹyàn bá kú kódà bọjá kẹfìrí ọgbọ́dọ̀ máa yọ ọgbọ́dọ̀ máa ṣe kíní ọgbọ́dọ̀ máa yọ sọmọ pé Ọlọ́run tó sọ òun di kẹfìrí òun lọ sọ mùsùlùmí tó òun ti wá kú àti láti bọ̀ tán tiẹ̀ àti bọ̀ tán tiẹ̀ gan ìwọ náà mọ̀ ikú rẹ̀ yóò máa jẹ́ wàásí fún ọ pé ọlọ́run ah mo mà dúpẹ́ tó ṣe mí bẹ́ẹ̀ wọ́n máa dúpẹ́ fọlọ́run pé ọlọ́run mo dúpẹ́ tó ṣe mí bẹ́ẹ̀ wọ́n mà ti kú kò mà ṣe tún ṣe mọ́ ọlọ́run pa òun torí kí kò lè ṣe kíni kò lè múra kò lè máa chẹ́kì ara rẹ̀ láàmìzá níbi abá ti ń sìnkú jama àbí ilé olókùn onílàákàyè sẹ̀fẹ̀ ń bẹ̀ ẹni tó gbádùn kì í rẹ́rìn ń nítorí pé ti di ẹ̀mí ti le àṣetáàní ó ti sọ ẹ̀mí dòkúta lẹ́ẹ̀mọ̀ ara àwọn èèyàn tí wọ́n máa wá yọ̀ nítorí pé àwọn èèyàn kú àbí kọ́ máa rẹ́rìn ibi wọ́n ti ń sìnkú nítẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń pè alimautu ikú tá sọ yìí adéhìmùn ikú tóbi gan ti dé yọ́ọ́yọ̀ yẹn kó ń lé ọlá ni tí wọ́n ti gbé kọ́lọ́mọdé ó ti wà abẹ́ni kọ̀ọ̀kan wa nísì yọ padà dé o yọ padà dé o ó sọ gbọ́ntàn fẹ́ dá sí àmọ́ ikú gangan kọ́ ní bà yẹn lẹ́rù tó tó kílẹ̀ yẹn fẹ́ kú lélẹ́rí wà á àdọ̀ mímínú máa máa ta àlẹ́ ilẹ̀ ìnsàn èyí tó tóbi jọ yẹ kọ́ máa bà yẹn lẹ́rù òun náà ni pé kí ni ìgbẹ̀yìn mi kí láti bọ̀ tá mi sórí bàbá lọ́gọ́rùn-ún ọdún láyé tó padà wá kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam ọmọ fifteen years tóun kú sínú Islam ó lóore jù ọ lọ lọ́dọ̀ Ọlọ́run ọba wa ilé ayé tí wọ́n lò wúlò fún ọ nígbà tá ti bọ̀tán rẹ̀ ọba ti dá àti bọ̀tán jama ẹ̀jẹ̀ àmà bẹ̀lọ́n kọ́dà kún kọ́mọ́sẹ̀ ìsànú wa àánú ni o àánú Ọlọ́run ni ó ṣáájú kó o tó lè ṣiṣẹ́ àti bọ̀tán rẹ̀ táwọn Ọlọ́run ọba ọba ṣáájú fún ọ iṣẹ́ àti bọ̀tán rẹ̀ yóò nira fún ọ láti ṣe àyọ̀mọ̀ ayá mi laqad hadharana Allahu ta'ala Ọlọ́run sì kìlọ̀ fún wa yí pé gbogbo wa ká lè mójútó ẹ̀sìn àwọn ìyàwó wa àwọn ọmọ wa ká di wọn mójútó ẹ̀sìn ká pàtàkì ẹ̀sìn nítorí pé ẹni bá kú lérí ẹ̀sìn òun lọ́ra yé wá bẹ́ẹ̀ bá sì fẹ́ kú lérí ẹ̀sìn kan yóò ti máa ṣẹ̀sìn yẹn bọ̀ yóò sì máa ń pa tí ó fi wá kú lérí ẹ̀ nítorí ọ̀bá mà nítorí ọ̀bá ń kọ́ ò lè mọ́ nítorí ọ̀bá mà ò lè rí ṣe nítorí ọ̀bá rí ṣe ò lè kú lérí ẹ̀ ló nínú ilé wa number one agenda wa òun náà ni adin al-Islam fẹ́kẹ̀ dín àgbóyè ẹ̀sìn lójoojúmọ́ lẹ́ẹ̀mọ́ àwa gbàgbóyè ẹ̀sìn ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ittaqullah ọlọ́wọ́n bá ní ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ẹ̀ lẹ́ẹ̀bẹ̀rù ọlọ́run ittaqullah haqqa tuqati ẹ̀bẹ̀rù ẹ̀ bó ṣe ẹ̀kẹ́ ẹ̀bẹ̀rù ẹ̀ wala tamutunna illa wa lọ́lọ́run ti la amọ́lẹ̀ bẹ́ẹ̀ ibi gbogbo iṣẹ́ tó bá wù kẹ́ kọ́ gbogbo ìlú tó bá wù kẹ́ lọ gbogbo iye ìgbádùn tó bá wù kẹ́ gbá láyé ibi ẹ̀ bá rí wọn bí yín sí ẹ̀ ságbọ́dọ̀ kú àfikẹ́ kú sí inú Islam òkú tí wọ́n gbé jáde yẹn pọ́jẹ́ pé Muslim ha ẹ̀kọ́ ọmọ gbọ̀nyàn nílẹ̀ Yorùbá jẹ́ wọn wọ́n lè gbé bàbá lè máàmù jáde ọ̀la ìkẹsẹ̀ Muslim látara tán tara bọ̀ nínú ẹgbẹ́ òkùnkùn nínú ẹgbẹ́ ayé gbẹ́rẹ́ àṣejẹ́ àti gbogbo àwọn nǹkan tó sọ̀rọ̀ sílé ìtòrí ìmálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wumi ẹgbẹ́ jáde èrò ọ̀pọ̀ àmọ́ mùsùlùmí kan kírun sílá torí pé ẹni dáńpẹ́ mùsùlùmí lẹni tó nígbàgbọ́ nínú la ilaha illallah pé ọlọ́run bá nìkan ni ọlọ́run òun nìkan lọ́ba tó dá gbogbo nǹkan òun lọ́ba tá gbára lé òun lọ́ba tá fẹ̀mí tẹ̀ òun lọ́ba tá retí orí lọ́dọ̀ rẹ̀ òun ní pa àyàn ọba yìí náà lọ́ba jí ní ká máa bẹ ọba yìí lágbọ́dọ̀ wà ránṣẹ́ lọ́dọ̀ ẹ̀ àgbọ́dọ̀ nígbàgbọ́ nínú agbára mí yàtọ̀ sínú agbára Allah ètò mọ́ wá sọ kalẹ̀ yìí èyí mélòó lọ́wọ́ rí bẹ́ẹ̀ lẹ́yìn ìbájọ́ máa tí wọ́n sọ fún mi pé ọlọ́run bẹ́ẹ̀ o ah, àmọ́ nǹkan tó wà nídìí bẹ́ẹ̀ èèyàn máa yá mi yóò wá dáa kó o tètè túbá kó o tètè túbá nítorí pé mísánà ló ní á ṣe ìmáàmù ló ní á wí àmírù ni àáfàá ni lè máàmù ni tọ́ba ti wọnú sàárè yòókù wọ nìkan ṣoṣo tí ò ní ṣe ẹnìkan kan bẹ̀ mọ́ lẹ́yìn dání lẹ́yìn ọlọ́run àkọ́kọ́ béèrè náà sì ni má rọ bùkà tani ọlọ́run ọba rẹ̀ bó o ló sọ wá rí èsì fọ tó o jáde ní mùsùlùmí tó o ti gba nǹkan mí gbọ́ lọ́lọ́run yàtọ̀ sí Allah ọlọ́run níjà sinna máa o àwọn tó ń ti sinna kọ́ máa pè wọ́n padà husnul khatima ìgbẹ̀yìn dáadáa wọ́n ní la yakun ahadun minna illa wa yatamanna kò sẹ́nìkan nínú àwọn tí wọ́n jẹ́ ọlọ́pọlọ pípé tí wọ́n jẹ́ ábìdí tí wọ́n ń sin lọ́hùn tí wọ́n máa bẹ lọ́hùn lérí ẹ̀jọ̀ ojoojúmọ́ wa husnul khatima ètò wọn pè nígbẹ̀yìn dáadáa ó wà áyù wà fẹ́kọ̀ lọ́hùn làbdẹ́ qabla mawtihi ẹ̀rì wọ́n ní òun náà ní kí ọlọ́run ọba ó fi ẹrú rẹ̀ ṣe kò ń gẹ́ kẹ́mi o tó bọ́ lára rẹ̀ ilẹ̀ ìkìláàyè àmà yóò fi dìbò lọ́ha kó lè bọ́ gbogbo tí ó múrí bínú ọlọ́run ọba kú lọ́rùn kó tó jáde láyé ẹni tí ó láti bọ̀ tán dáadáa àmọ́ àtúbá lọ́la àtúnpadà àtúbá àtúnpadà à wọ́n ní yọ̀ọ̀dà kó tètè túbá kó stop ẹ̀ ọlọ́run ti bọ̀ ọ́ láti rí òtí sẹ́bọ̀ sẹ́bọ̀ sẹ́bọ̀ àti rírì òtú ó ti tó. wọ́tẹ̀kù yawman turja'una fihi ila Allah ọlọ́run bá wọn bá wa wípé ẹ̀jẹ̀ á bẹ̀rù ìjọ́ta lè pàdé ọlọ́ àsìkò ti tó fàájì tá a ṣe ti tó ẹ̀yọ́ máa yá fàájì tá a ṣe yẹn ti ṣe kíni ó ti tó ẹ̀ẹ́dì ká kọjú sọ́dọ̀ ọlọ́run ká tara bẹ̀sìn ká wọnú ẹ̀sìn tọmọ tìyàwó àti tẹbí tọkọtọkọ tó mọ̀ tó wọ́n fa kúlò nafsin ọlọ́run ní gbogbo yín sàyín lẹ́sìn bí màá kásábàtì níta ẹ̀ bá ṣe ilé ayé wọ́n hùn láàyè ọ̀làmọ́ ní sábòsífẹ́ nìkan kan nínú yín ìtawà bẹ̀rẹ̀ wọn bá nípa Allahumma ja'al khaira a'malina khawatimaha èyí tó dáa jù nínú sẹ́tọ́ lọ́hún yọnu sí jùlọ nínú sẹ́ wa inú kọjá yìí tá a sì gbẹ̀yìn wa khayra ayyamina yawma nalqa ìjọ tó dáa nínú ọjọ́ tá a lò láyé lọ́dọ̀ ọlọ́run ní kọjá ìjọ tá a lò lè pàdé ọlọ́run ọba wa warzuqna qabla al-mawti tawba ọlọ́run jáde túbá ká yọwọ́ kó ní ẹsẹ̀ ńlá àti kékeré kíkó tó dé wa inda al-mawti shahada kọ́lọ́run jáwa náà al-mawti jannatan na'iman wa mulkan إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك